gbogbo àjàṣe àti mọ̀ mo dé jìgẹ́jìgẹ́ lójú ogun èmi kẹrẹ́wù nígbà alájà alẹ̀ ẹgbẹ́rì ajá ọjà tó ẹgbẹ́rì akọni làṣàṣà àwọn ọjà èmi onígbòjògbòjò àárín Ìbàdàn èmi ò ní mẹ́ta yàrá náà ogun lẹ́bí ìjàgbá ń júdà èmi tí mo láàrin Ìbàdàn mo kájí ẹ̀bọ̀ bí oníjà ńlá ń ọ̀rá ń ọ̀tá ń ògbé ń ọ̀sìn bú mi àgbákò ládìí ẹyin ṣe èjì ọba fi tèmi ṣe nínú yàgbá kò ní ó ṣe mo ṣe tán mo fẹ́ jà lẹ́yàgbá n ò jà rárá n ò dolóko èmi ìṣọ̀lá àgọ̀ abẹ tí gé wọn lójú tí gé wọn ní gbogbo ara èyí tó bá gbàgbẹ́ mi nù yín yóò bá wọn náà jà wàràwàrà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èmi olùkẹ́sirò ọmọ baálẹ̀ ọmọ àjọyọ̀ àdìgún ọmọ tó kò kìkì òògùn ẹ pàdé ọ̀rẹ́dà ọmọ ẹlẹ́dà kú bọ̀rọ̀ ẹ pàdé ọlọ́jà ọ̀nà rẹ̀ ayé mojúbà ayé mojúbà ẹ̀yin atọ́mọ̀sẹ̀ òde ọ̀run o ẹ̀yin àgbààgbà àgbààgbà àgbààgbà jíjẹ lẹ́kùn fẹ̀ ègìjà bọ̀ ó lòun ọ̀pẹ ẹ̀dọ́ lòun ògbóhùn àkókò wọ́n ní wọ́n fọ́ Ọ̀rúnmìlà ogun dáìró sàró rèé ó ní ìdájọ́ ogun dáìró sàró jà nánà ògùn agbẹgbẹjọ ògùn ogun dàrú sàrò rèé onídàáni òfògùn dàrú sàrò jà wọn ní Ṣàngó apágbà àgbòbọ Ṣàngó ifá gbè lọba jẹ o ètìgbà amóko lọba àwọn ọlẹkẹ ètìgbà amóko lọba àwọn ọlẹkẹ ètìgbà amóko lọba àwọn ọlẹkẹ mọ fọlùkù aṣọ ọba tí gbọdọ yẹrẹyẹ. bẹ́ẹ̀ bá mi délé kúrìjà ah! káre ẹ̀yin dandan mi o ẹ̀yin mo pè ẹ wá jẹ́ mi ní òun tèmi tẹ́ ẹ bá bẹ ní gbèrí òkun ẹ̀yìn dà bẹ́ẹ̀ lọ sí gbèrí ọ̀sà ẹ̀ làrọ̀ wá ẹ̀ làrọ̀ wá ẹ̀ làrọ̀ wá àtàwọn o àtàwọn lórúkọ tó jẹ àtàwọn oníbodòrún òdìdí mọdẹ onídènà fẹ ẹyin yá mi òdìdí mọdẹ kí á mú àwọn àgbàlagbà fẹjọ títọ lè tà sáré àtàwọn o ẹyin yá mi òdìdí mọdẹ ìdàndánà ẹ ọkàbọ ọkàrí okùnrin okùnrin ìdàndánà mi èkejì bó o bá ń bẹ ní gbèdé ọ̀tà sáré tètè kọ́ làrọ̀ wá àdó ó yà gbéra lẹ̀ kó dìde àdó àdó ló ń jáde ìgbìmọ̀ ọ̀daràn ti dàrà lẹ̀kẹ̀ kí a fún adébọlí dìde èyí àdán tó lọ rèé bá wọn lọmọ sórí igi ọ̀rọ̀ mi dàbò mọ́ àfòmọ́ rẹ ò légbò igi ní bá tàn igi tó bá fi tàfòmọ́ ṣe àfòmọ́ ni ó pa àdán mi ò pákàlẹ ẹ káàbọ̀ ẹ kúrin ìdè náà ní alẹ́ kẹta ìwọ́dà mo fẹ́ rí ọ mo fẹ́ bá yín ní pẹ̀hùn ó ní ti mọ̀ dẹ̀ ó ní dènà fẹ̀ abojúro godo gbéra ńlẹ̀ kó dìde bẹ́ẹ̀ ni mo sọ èmi mò ń pè ọmọ ò ní pé yẹyẹ àìmọ́jẹ akọ́ńdà odidi mọ́dẹ ó ìwọ làbẹ̀ ìlú kára bí ajere òwìwí abojúro godo lágbàdo ìwọ́dà mo fẹ́ yọ lápò rárá bẹ́ẹ̀ mo sọ odidi mọ́dẹ ó. ẹ káre ẹ ṣeun. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ kú rìn. èmi mo gbè yín ẹ gbà èmi náà mà bá ṣiṣẹ́ ẹ jẹ́júmọ́ mi ẹ wò mí rẹ o èmi ìṣọ̀lá ọ̀gọ̀ ọmọ olúkẹ́siró èmi ọmọ balẹ̀ ọmọ àjádájìgì ọmọ ibi gbogbo kìkì oògùn èmi abáwọn rẹ ọmọ ọdún rẹ èmi lẹ́ẹ̀ mọ̀ bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni mo sọ mo fẹ́ jà lẹ́yàgbá mo fẹ́ jàdó nílé kí n jàdó lóko wọ́n jà títí wọ́n jà délé òkìtì ẹ̀fọ̀n ẹ wá tì mí lẹ́yìn o ẹ gbọ́dọ̀ já lẹ́yìn mi gbà kọ̀ọ̀kan nítorí wọ́n ní bí ọlá bá ń ta ò mọ̀ bí yóò dọ̀jà lọ́la ò mọ̀ bí òní dọ̀jà ò mọ̀ èmi mo tó jìgì ní jìgì wájú ta bàbá mi kó mọ̀ bá wù gbẹ́gi yáàgùn Ọ̀rúnmìlà tí bàbá rẹ̀ fílẹ̀ láti kékeré jòjò Ọ̀rúnmìlà lọ sìn wọ́n láwọn ò ní sìn ó ní ọ̀lẹ́ fipá èké lẹ́bi ṣe Ọ̀rúnmìlà alẹ́ sìn sìn sìn sìn sìn a ó fi gbogbo ara sìn bí ọmọ ẹja ẹ káàbọ̀ ẹ kúrò. adé o. o o. adé o. gbèsè gbèmí mò ń gbọ́. abẹ ọmọ ọlọrẹ ọmọ ọbọrẹ àyùnlọ àyùbọ lọ́wọ́ yẹnu nítorí pé kí ni ọkọ ìròpà ìmọbọ ọmọ ọlọrẹ ọmọ ọbọrẹ o. àṣẹ. fini ládìyẹ ń toko ìmọ́bọ̀ ó máa lọ lógúnlógún ó máa bọ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. wọ́n máa lọ lógúnlógún wọ́n sì máa bọ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. àṣẹ. adéròkè ọmọọba èyí ọmọọba mọ́mọ́ ọ̀yún kó nígbòjò kò máa fẹsẹ̀ kọ́ni ní. obìnrin sábàbí orin tí mo kọ fún ọ ǹdà ń sọ fún ọ ò lérò pé o ti ń dàgbà ò rórí ilé obìnrin ò sí ń pẹ́ ṣú o ìgbà ara báyìí mo là ń búra ọmọdé bá tó lọ́kọ́ àfúnlọ́kọ́ ọmọdé bá tó ládàá àfúnládàá òtún tó lé ọkọ lọ wọn ò rí ọ pẹ̀lú ọkùnrin kankan àbí wọn ò kẹnu sí ọ ni sọnù kí n gbọ́. ìyá mi ni máa ah. ń bú wọn ni. Adérónkẹ́ ẹnìkan ebókùnrin ó dà wò mí náà báyìí pé bèmí náà ti ń bú bàbá rẹ nà ṣé n ó wà lé bàbá rẹ lọ́jọ́ tó ní. inú ẹwà tí mo ní òun inú rẹ nìwọ náà ti ní inú ni mo fẹ́ bá ọ sọ dákun ah, ọmọ tó ti lè tọ̀ ní ọ̀ wo dindi ọmọba dákun bó o bá rẹni tó bá wù ọ́ wọ́n fẹ̀yàn yẹ pẹ́rẹ́ o sórí mi ní bàbá rẹ olórí ni mo jẹ́ èèyàn ńlá sì ni bàbá rẹ nínú ìlú dákun èèyàn tó ti léere wá ọmọ aníbi níran òní kò fẹ́ o ojoojúmọ́ ni bàbá rẹ ń bá mi sọ ó sì ń jẹ́ ìdùn ọkàn fún bàbá rẹ mo ní mo máa ń bọ́ sọ àmọ́ sọ bí wọn kì í bọ́ sọ ni mi ò rẹ̀ náà lásìjọ́ sọ yìí dàpọ̀ pọ̀ mi dàpọ̀. ìyá mi ti wọ́n. ṣé wọ́n ṣèlérí ni. lajẹ lónìí o. sábà yín dáadáa sábà yín dáadáa. bàbá ẹ rí pa bá wọn dáadáa. ẹ dákun ajọ́ ń gbèyìn ẹ dákun. ẹ wo ẹ ti ta ẹ ti tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wò ó ẹ má wulẹ̀ pààyàn lónìí o ṣe é rí pé obìnrin ni wọn ojú ní sì rojú sànù nítorí pé ọlẹ̀ a máa gbénú ọlẹ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá. bẹ́ẹ̀ni ká má lọ dẹ́sìn lóró ẹ̀sìn òsì ní kànú rárá ká tó mọ̀ bá pa wọn àbá ní pààyàn tí ó pọ̀ ẹ jẹ́ ń bẹ kiri ìwò bọ́ bá ṣe nípọn sí. bàbá olúwa mi olúwa mi ó ta lẹ́nu nǹkan kì í bẹ́ẹ̀ kì í bẹ́ẹ̀. nǹkan jẹ́sẹ̀ ràgó nǹkan jẹ́sẹ̀ ràgó ìyá ẹ kíra yín kú oríire ẹ pa yín àdá yín sí ẹ mọ̀ lọ kàlàáfíà ẹ ká. abẹ́rẹ́. kẹ́ẹ̀pẹ́ o kẹ́ẹ̀pẹ́ o ẹ̀rù wa ń kọ́. èmi ọmọ ẹlẹ́rù kẹ̀kẹ́ mọ̀ àgbà tẹ́ ẹ ti ń wá láti ẹjẹ́ yìí tẹ́ ń wá kọ́ ẹ ti sẹ̀mí di kólóbò. kọ́lá kẹ́tí ìbá sọ̀rọ̀ ẹ̀mí àkàndé lónìí mọ́wá kìsà kí mọ́ tó fún mi nírú eléyìí kódà gan àwọn èèyàn wá sọ àwọn aráàlú wọn ní gbogbo sẹ́tẹ̀ ń ṣe yìí wọn ní àtúbọ̀tán yín ò lè da àwọn aráàlú wọn sọ ẹ gbẹnu yín sọ ebi tẹ́ ń sọ lẹ́yìn lèmi ń sọ lójú wọn wọn ní àtúbọ̀tán yín ò lè da. ọ̀rọ̀ yín sọ àbí. olúwa mi. ọmọ dáadáa rí ọmọ dáadáa rí abẹ tí o wọlé orí kọlà tí a bá rí gbogbo èèyàn tá à ń bá rìn tí wọ́n lè so dọ́rọ̀ fúnra ọ̀dà èèyàn burúkú gbogbo yín yìí. àṣé iṣẹ́ ọwọ́ wa ò dáa àṣìrẹ́ ni wí fún wa ah! olóòótọ́ ìlú onìkàlù olóòótọ́ lọkùnrin ó wá wù mí ká fún lẹ́bùn kí ni a fún. olúwa mi ṣe é mọ̀ pé ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ kàǹkà ni ǹdẹ ǹdẹ ǹdẹ a máa ǹdẹ ǹdẹ jẹ ǹdẹ ǹdẹ dúró ǹdẹ dúró. ṣé rí ẹ̀bùn tá a bá fún ọ gbọ́dọ̀ jẹ́ ẹ̀bùn kàǹkà ṣé wá rí ẹ̀bùn tá a fún kó tóbi débi wípé yóò ju ọjọ́ orí rẹ̀ lọ. ìgbà tá a bá wá fi wálẹ̀ míì táwa gbẹ̀tọ̀ wa yóò ti tó ná àní lè a sì ọ lórí irú àwọn tó wá lẹ́nu báyìí ló dà kí ẹ̀ mọ̀ sí hmm. yóò lè mọ káàkiri ìlú pé abẹ́ o èèyàn dáadáa ni o èèyàn dáadáa nínú àbẹ́ èèyàn dáadáa tó wọ́n. èèyàn dáadáa ni wọ́n tí ó mọ inú ẹni padà wọ́n lọ sílẹ̀ ní kò ṣe ná. ẹni tí ó para rẹ̀. yóò mẹ́jọ ní ṣùgbọ́gbọ́. ọmọ ìyàbọ̀ gbàngbówó owó tiẹ̀ yóò dà fún. ọmọ sórí ilé o. Ah, ọmọ ẹ̀yìn aláàbí tí yóò ní dà táwọn sọ fún mi nígbà ẹsẹ o ẹsẹ o ẹsẹ o dúró kò ní ìtọ́ kó kú. nígbà bàbá ní gbẹ́ fún ọ. ẹ ọ tó kètò kètò ẹ sọ́fọ́ ẹ bá ń gbé àpẹẹrẹ aṣọ rẹ. ìdúgbò yìí gbẹgbẹ tó o yàgò. lọ́wọ́ bẹ lọ́wọ́ bẹ ọtọ ni yẹ ẹsẹ o ọgẹdẹ. sẹ́kọ̀ ọmọ ọ̀gẹ̀dẹ̀ jẹ. ìwọ ni kátó. ń bàbá ń bàbá. ó sọ orí ilé láyé. ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ wa kó o ṣe ń gbọ́ nísìn mo wí pé mo dúpẹ́ lọ́wọ́ abẹ́ o ó ṣe mí lóore mo gbọ́ náà báyìí lọ. mo dúpẹ́ lọ́wọ́ abẹ́ o ó ṣe mí lóore mo dúpẹ́ lọ́wọ́ abẹ́ o. ẹyìn sọfọ olúwa mi mo nílò ọmọ kékeré mo sì gbẹkun ọmọ kan bẹ̀ wọ́n lọ́ọ̀dì bá ń gbé wa. lọ́wọ́ ìta ń lọ sọ́jà gbogbo ẹrù wa náà ti gbà lọ. ẹsìn àjókòó ya lọ́jà ẹ̀sìn wọ́n á ràn irú sí bàjẹ́. àwòrán àwọn olóyè ìlú náà ò wòran olódùmarè òkùnkùn gbà wá ìmúra tẹ́rí tí mo múra yìí ààfin ni mò ń lọ o kò ń ṣe lórí ọ̀rọ̀ mi bí kò ṣe lórí ọ̀rọ̀ abẹ tí ń dàlú ló tẹ̀ ń pariwo rẹ̀ yìí òun náà la ní ìpàdé lé lórí mo sì fi ń da yín lójú pé láìpẹ́ láì jìnnà elédùmarè ó bá wa mú agẹṣekólé àbíkílẹ̀ ti porúkọ rẹ̀ tí ń dà lóru kiri. ó ni o. yóò lójútù. ẹ mójútó o kó ni o kó ni o kó ni o. rọmọkẹ́ mo mọ̀ rí o. mo láyé mu. lórí ọ̀rọ̀ ọjà wa ìmọ̀ fún wa o ó tojú sú mi pátápátá o òun ẹ rò pé yóò bá kan ẹja ló bì kí wá ló dé nǹkan tààrà lọ́rùn òun kọ́ la bá nìjẹta o ó sojú sú mi pátápátá o ó dàbí pé màá pòwò etí màá bẹ̀rẹ̀ nǹkan mi o ọjà àkókò ìsinmi o. rọmọkẹ́ ṣe owó tilẹ̀ sáré ń bẹ lọ́wọ́ rẹ̀. owó tilẹ̀ ló ń gbé yìí wà gbé yìí wà sọ́rí yóò dà gbogbo nǹkan ti rí mi òun tí ò gbé ni dálẹ̀ kì í gbé ni dìde ìrànlẹ́ ẹ̀yọ ọmọ ẹ̀ tí ń pè é látàárọ̀. Hm? ẹ má bínú bàbá. kódà ẹ wá gbé mọ ẹgbẹ ẹgbẹ bá nà ẹgbẹ ẹgbẹ bá wọn ẹ bá ń gbé lọ sí ọ̀dọ̀ bàbá àkósọkọ ẹ ní kòkó tí ń bẹ ń bẹ bàbá àkósọkọ lónìí obì tí ń bẹ ń bẹ ìyàwó rẹ lónìí ẹ wá ní mo ní kẹ ẹ gbowó tilẹ̀ wá. bàbá tó bá fún wa lówó tilẹ̀ sí àgbẹ̀ fún wa. ẹ gbé kalẹ̀ ẹ bẹ́ẹ̀ yóò pa yóò tiẹ̀ fún yín mo jẹ́rìí rẹ̀ mo jẹ́rìí rẹ̀ ẹ rọra o ẹ rọra o ẹ rọra o mo rọ́ọ̀mà ẹ má pẹ́ o ẹ má fojú mi ọ̀nà o ẹ káre ẹ ṣeun o bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ sọrí ọ̀rọ̀ ọjà àkókò wa yìí ìwọ náà mọ̀ orígun mẹ́ta ló ní orígun kínní. olówó láyé mọ̀ hmm. olówó láyé mọ̀ ẹ má bínú pé mo dọ́rọ̀ mọ́ yín lẹ́nu ṣe rí àrùn tí ń ṣogójì ní sọ̀ọ́dún o ohun tí ń ṣàbọ̀yadé gbogbo ọlọ́ya níjọ ń ṣe bó ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ní ṣẹlẹ̀ lọ́dọ̀ tèmi náà olówó láyé mọ́ pèsè ti pọ̀ jù àfàìmọ̀ kí n mọ́ fòwò kókó ilẹ̀ kí n wówó mi ṣe. sọ́wárí tó ṣẹlẹ̀ pé owó tí ò bá gbé ní ṣubú kì í gbé ní ìdílé ọmọ sì mọ́jà àkókò ọmọ pé bí mo ti wáyé gírèdì mẹ́ta mo ní kókó ní ìpele mẹ́ta ń lọ̀rọ̀ kókó ní ìpele kìíní ìpele kejì àti ìpele fílẹ̀ sọrí kòkó tí mo gbé fún yín kò sí sí létí ń bẹ̀ bẹ́ẹ̀ ni kò sí kórì ń bẹ̀ bó ti wá dàbí ọjà wa ṣe rí olùkànláyà àmọ́ ẹ wà á ní sùúrù. ẹ wo ẹ wo ẹ wo olówó láyé mọ àti sí létí àti kòrìkòrì èmi ò ṣe kankan mọ́ ìṣòwò ah, ah, tí ò lérè. a fara rẹ balẹ̀. ìṣe mọ́ ìṣe mọ́. Ah, olówó láyé mọ̀ olówó láyé mọ̀ owó ti tẹ́lẹ̀ lélẹ̀ tí mo gbé wa fún yín sẹ́ẹ̀dí bá ti wá gbà mí tí n bá jẹ́ pé bákan náà wà á ni èmi náà sòwò kókó ìmọ̀ wọn mi ò sòwò kókó ìmọ̀ ọ̀hún rè. abẹ tí ó mọjú onípadà ó tọ́jú lè ní kò dé ná yóò fẹjọ ojú sí gbogbo ẹ mọ owó náà. olówó láyé mọ̀. èmi nù. olówó láyé ah. mọ̀. ọmọ rí ẹ wá bá ẹ má bá ara jà. ẹ káàbọ̀ olówó láyé mọ̀. ẹ wà kúrì ẹ wá kíá adé ṣèṣe pé ẹ bá ọjà wá lórí bá bẹ abatilẹyìn ńlá báyìí àwọn mo wá gba ogún mi tí ń bẹ lágàtà rẹ. bẹ́ẹ̀ni nara ògùn bẹ́ẹ̀ni ọlógún nìyí ọlógún lọ́dọ̀ ọgbọn. ẹ̀yin bàbá ẹ mọ sọ bá a mọ olúwa mi lè ń bá sọ̀rọ̀ òun ah! bá a ṣe mọ́ gbà á kinu ó tún kàn yín nù. jòjòjò orúkọ náà jòjòjò náà ó jọ sílẹ̀ ní kò sí lọ ẹjọ́ para rẹ̀ yóò rẹ̀ lọ sí gbogbo. ẹdúró ẹdúró ìyá mi àgbà ó ra pàṣán kékeré ó bá fi káwọn ọlọ́jẹ̀ lọ́gbọ́n ibẹ̀ yẹn ni kí ọ̀nà wo lẹ́gbẹ̀ẹ́ gbà tí àyè farajẹ gbà. ààrẹ tó mo tó mi kọ́lá. ó fẹ́ sílẹ̀ ní kò dé ná. ẹjọ́ para rẹ̀. lọ́ọ̀dẹ tó ti tún wọ́n kó. o ṣe pé bẹ́ẹ̀ ń. bàbá. olúwa mi bínú. lọ gbé owó ẹ kó àwọn owó fún mi. ẹ lọ pé ẹ pé ẹ pé kí ni sẹ́yìn ṣé ẹ̀ mọ bí tẹ́ ẹ wọlé. ó ní ìdílé náà. tẹ́mi bá jẹ́ nídìí rẹ̀ ìwọ sì jẹ́ afọ́kùngbẹ̀mù bẹ́ẹ̀ ni mo sọ yìí ìbọ̀ àbọ̀ bẹ́ẹ̀ sòfò dànù wọ́n nà wọ́n nínú ọjà èmi ọ̀fẹ́ nìkan jà fún ẹ gbogbo nínú bí èmi òkò jà jẹ́. dágbàdà ẹgbẹ́ ọmọ ní iṣẹ́ ọ̀ká sí yàtọ̀ ọ̀sẹ̀ pọ̀tà àgbàlagbọ̀ ká gbọ̀gbọ̀nà òkun náà rẹ bíbọ̀ mi sọ táwọn ènìyàn bá lọ sórí ọ̀rọ̀. ẹ̀yin ẹ̀yà mi ó. ẹ gbà mí. tó bẹ́ẹ̀ ìtàkùn tó ní kẹrin máa gòkè àdọ̀ tóun tèmi náà lọ èmi ọmọ ẹlẹ́dà kúbọ̀rọ̀ èmi ìsọ̀lá àgbọ̀ ọmọ olùkẹsìrò ọmọ baálẹ̀ ọmọ àjàgádìbì ọmọ abídọ́wọ́ kìkì ọ̀gùn ọmọ abáwọrẹ́ ọmọ ẹlẹ́ta níní ọmọ ẹlẹ́ta ìkúbọ̀rọ̀. olúwa mi ẹ dákun ilé gbàbọ̀dé fún yìí ilé gbàbọ̀dé fún yìí ló pa yìí. ó lè gbàbọ̀dé fún mi ìtàkùn tó ní kéré mọ́ gòkè àlọ́ tòun tèrè ní ọjọ́ lọ gbẹ̀gbọ́rọ̀ mi délé kúrú tí ẹ lè bá mi ẹ mọ̀ táwọn onídàáyé ní ayé lè ní báwọn dé àtọ̀run mo ti sáwọ́ tèmi bọ̀ ìfà sáwọ́ gbè ọ̀tọ́ bẹ́ẹ̀ ó ṣe wọ̀ ibù mi àfọ̀nà àfọ̀nà àrùn mi àfọ̀nà àfọ̀nà ìdẹ́lẹ̀ ò ní kú lẹ́dọ̀ àfijọ́ bàmọ̀ sá. pamọ́ tiye tiye ìwọ ọlọ́wà nú abẹ́fẹ́ ni yóò lọ gbé ní òjìbò ọ̀hún ekòrò ọmọ ẹgbẹ́ wọn àríran nínú abẹ́fẹ́ ìtìláàjà yóò lọ dábẹ́fẹ́ nínú ọmọ bẹ́ẹ̀rì ọ̀ kódà. ẹ̀wẹ̀ ìwọ ni wọ́n lọ ń dábẹ́fẹ́ rú wọ́n lọ ń rọ́bìnjì àfọ̀nẹ́dá aṣọ rẹ̀ ó gbiná àwòdì dúdú tó ló jẹ̀ fún àkàlà. èèwọ̀ kí a ní sí orí kí ló jẹ tì kí ló gbé mi kí ló fi ra rẹ pè wọn ló ń dàlú láàmú ọtẹ tán. eégún àgbà mi dé gbogbo ọ̀jẹ̀sẹ̀ ẹ̀ ti mọ̀ èmi ni ọ̀bẹ nìkan jà fọwọ́ rẹ gbogbo lé lójú èmi ò jà tẹnu ìbọn wàràwàrà. láìdúró kí ni máa ń sẹ̀yìn jagunjagun yìí ẹ ní bèrè ọ̀nà kẹ́ ẹ tó máa wọ̀ akílódé ọ̀rọ̀ wọn ló pẹ̀lú rẹ ni mò ń sùn kó o jẹ́ nfori lóṣù káàkiri mú un rọrùn. n ò fẹ́ o méje mi ò lè wojú ara wa. mo ti ṣe ti ọ̀tá ó ṣòfò dànù. àṣé wọn lọ rọ bí ẹmu nínú àgèrègbè. ìwọ bí iṣu ìwọ bí ọmọ wú ìwọ bí ìkàn ìwọ bí tá a mú ìwọ. tí ẹ ọ̀tá dànù àṣẹwọ ni mo rí ọ tán mo rí ọ tán. ẹ ǹlẹ́ o ẹ o. <laughs> ẹ káre ẹ o ẹ kú jọ́ mẹ́ta ìwọ mo wá rí bẹ́ẹ̀ ni. ọ̀kàrẹ̀ ìwọ ni ò mọ̀ mí èmi mọ̀ ọ́ ebi wọ́n ló pọ̀rọ̀ kú ah. ọmọ sọ́sẹ̀ gẹ́gẹ́ ọlá ọ̀kàrẹ̀ owó mi ọwọ́ rí wọn wá gbà ẹ bá ń gbé mi. ìbò ń ti ń ṣe jẹ́ láàrin ìlú yìí gangan. èmi ni abẹ tí ò mójú oníkọlà bẹ́ẹ̀ ni náà mi jọ sílẹ̀ ni kò ṣeé ná ẹjọ́ para rẹ̀ ní òfòjò dùsùbọ̀ oko àfàró àfàtọ̀ tí wọ́n fi kú ọ̀dà rẹ̀. ó tó ẹ bẹ́ẹ̀. ẹ̀mí mọ́ ní kó mẹ́kọ́ má lè mú mi èdè mọ́ ní kò dìrẹ́ kó má lè dì mí òun ló fẹ́ fọ̀rọ̀ mi là bàtà tìjọ́ bàbá láyé òun náà mi là òun náà táyà rẹ̀ òun náà yàgẹ̀rẹ̀ tábà náà mọ̀rẹ̀ làwọn ẹni náà. bẹ́ẹ̀ni sọhùn kí kẹkẹ pamọ́ tí òró lẹ́nu atomi àtẹjẹ yìí kẹ gbọ́dọ̀ sàn pàdé ara wọn nílé yìí bó ṣe wà nú wí fún pé mo ní kò gbọ́dọ̀ wí kankan tí wọn fi kó láàrin. ajá owó yín ni ọ̀kàrì gbàngbẹ́rù bàwọ̀ rẹ̀. gbàngbowó ọ̀kàrì èyí sàmúlówó ọ̀kàrì ọ̀kàrì bàbá owó ọ̀hún. ó ṣoríire ọmọ sọ́sẹ̀ gẹ́gẹ́ ọ̀dá ẹnu àpòrẹ́ ọmọ ọdọ̀tí ọmọ rìmú àrí. ìyá mi à